bó tilẹ̀ jẹ́ pé nílẹ̀ tòní tó mọ́ olóyè moshood salvador kì í fẹ́ kí àwọn èèyàn ṣe àpèjú òun gẹ́gẹ́ bíi olóṣèlú tàbí ọmọ ẹgbẹ́ òṣèlú kan o síbẹ̀ àgbà ọ̀jọ̀gbọ́n ni o ní ńlá nínú àwọn ọmọ èkó tó nífẹ̀ẹ́ ìdàgbàsókè ìlú tóun náà sì ti kópa mánigbàgbé nínú ayé àwọn èèyàn èkó èèyàn nàìjíríà pàápàá lásìkò àti ó darapọ̀ mọ́ àwọn aṣòfin àgbà nílùú àbújá ṣá o kó tó gbégbá òṣèlú kó tó máa bá wọn fi àwo tọ́ngànran jẹun lágbo òṣèlú ni tẹ̀tẹ̀ òpópó tiẹ̀ náà ti lómi nínú o ilé la bọ́lá ni bẹ́ẹ̀ làwọn ìran ẹ̀ salvador lórúkọ ní ńlá ní gbogbo ilẹ̀ kílẹ̀ ìṣẹ̀lẹ̀ kan ni ó ṣẹlẹ̀ o lọ́dún tó ti pẹ́ kọ́nikése ní pápá àwọn ọmọ ìyá méjì kan ni mọ́tò pa o níbi tí wọ́n ti ń wá omi kiri ojú ẹ̀ ló ṣe tíjàmbá ọ̀hún fi ṣẹlẹ̀ ní àwọn ìyá méjì bá kú lójú ẹsẹ̀ tàwọn ti korobó omi lórí níbi náà ló ti pinnu o láti máa pèsè omi fáwọn èèyàn sílọ̀ọ̀nù onípáànù òódùn ní àti agbègbè ẹ̀ lápapọ̀ òun gan ni ìrònú láti darapọ̀ mọ́ òṣèlú ti gbé wọ̀ bí ẹ̀ wò tóun náà sì ti ń ṣe la nínú à ń darí àti à ń ṣe àkóso àwùjọ nàìjíríà nítorí a federal senator nígbà kan ni òun náà ń ṣe ẹnu oníkànlá tí gbọ́ pọ̀n ọkùnrin ọmọ èkó pàtàkì oníṣòwò ní ńlá ọ̀gá ńlá nídìí òṣèlú ti bá àwọn ẹgbẹ́ oníròyìn lédè yorùbá sọ̀rọ̀ ìyẹn league of yorùbá media practitioners ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì náà ni a ó máa ṣe fún yín láwẹ́láwẹ́ pàápàá nípa bọ́lá tinubu àkànbí ọmọ olódòdẹ ẹgbẹ́ afẹ́nifẹ́re ọbásanjọ́ kí ló sọ nípa rẹ̀ mọ́ ọmọ olówó òdúrú sunday igbòho òṣàbàbà adámì kí ló ní káwọn ọmọ yorùbá ó ṣe o ọmọ ẹgbẹ́ òṣèlú wo gan ni ọkùnrin yìí ń ṣe lásìkò yìí ẹ máa bá wa ká lọ. ọmọ bíbí ìlú èkó lèmi òkú àgùdà ni mo ti wá la máa ń pè ní brazilian quarters mini ìran bàbá tèmi. lọ sí iléèwé holy trinity lébùtèrò gbogbo ilé ayé tèmi ṣá nínú nàìjíríà yìí ni o púpọ̀ nínú nàìjíríà yìí ilẹ̀ yorùbá yìí ni nítorí mo lọ sí university of lagos ní èkó níbí federal school of science dépò ní gbogbo ẹ̀ tẹ lọ dìbò nígbà tí àwọn bàbá wa Alhaji Daudu nínú Afẹ́nifẹ́re nígbà ad mo wọlé gẹ́gẹ́ bí ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin àgbà ní Àbújá padà ti ṣe èmi ní òwò mi tí mò ń ṣe kì í ṣe iṣẹ́ òṣèlú ò ju ten percent lọ nínú ilé ayé mi ninety percent yòókù ìnira níbi iṣẹ́ jókòó tí mo bá yín sọ̀rọ̀ yìí mo fẹ́ supervise iṣẹ́ bàbá ìnira níbi iṣẹ́ jókòó tí mo bá àwọn tíṣẹ́ ti láti supervise wọ́n ti wà ń bẹ̀ èmi ni mo ní Canadian International School à ń sọ di ọ̀tun tó jẹ́ pé a fẹ́ fi ọwọ́ sọ̀yà pé kò sí ní gbogbo áfíríkà yìí títí dé europe tí ó di ìgbà tó iṣẹ́ tó wà lọ́wọ́ abáyébáyébáyé standard plan dé sí i ẹ pé tẹ bá wọ iyàrá àkàwé wọn bí ẹ tó wà ní ààfin ọba ni ó ní nǹkan tí yẹn kọ́ wa nínú psychology masters mẹ́ta èmi ní gbogbo ẹ̀ kò tẹ̀lé apply ẹ̀ fi ṣiṣẹ́. so mo ní farm lẹ́kọ̀ọ́ bí náà ni ìyá bàbá mi ẹ̀pẹ́ náà ti wá a ní ilẹ̀ rẹpẹtẹ níbẹ̀ jùlẹ́kì ṣe kò ń bẹ̀. maritime industry ni mo tó specialize èmi ni mo ní dock management nigeria limited tó ń ṣe stevedoring fún nigerian port authority ká gba èèyàn síṣẹ́ òun ni ènìyàn láàyò ká create job kí ìyà má jẹ ọmọ nàìjíríà tí èmi yàn láàyò nítorí ìdí èyí ìwọ̀n ni ọ̀rọ̀ olóṣèlú lọ́rọ̀ tèmi kò ní èmi lára láti sòótọ́ fún anybody ẹ jẹ́ pé kó wá fún mi lówó ìrètí ẹ̀ ẹ ṣe rí mi mi ìgbà contract ìjọba rí láyé mi nínú local government ni o state ni o àbí federal ni ìgbà rí ẹ̀kọ́ ọ̀lẹ̀ kẹ́lú bèrè wò ìgbà wọn gbà rí débi tí ọmọ ní ọ ń pé owó ìjọba ó ń kàn mí àwa ń fi owó tiwa ṣe àwọn mẹ̀kúnnù láàmú àwa ń gbìyànjú láti máa ṣòwò ká máa jèrè ká máa fún ká máa fi ṣe oore tí ọlọ́run fún wa ṣe nítorí nǹkan tí Islam tó kọ́ wa nǹkan tí bàbá tèmi tó kọ́ wa ni. pẹ̀lú gbogbo nǹkan tí ẹ là kalẹ̀ yìí gbogbo àwọn àlàyé tí ẹ ṣe a rí pé ẹni tí ọwọ́ ẹ̀ kún gidi àsìkò wo lẹ wá ní fún òṣèlú. ó ní mo ti sọ fún yìí yẹn ẹ bá mú ìwọ̀nba àsìkò tàbí ṣe iṣẹ́ ẹ bá là á lọ́nà mẹ́wàá òṣèlú ò ní ju ẹyọkan lọ́nà ẹ̀ ìwọ̀nba àsìkò ti ní bó ṣe wù mí. dídá nàìjíríà sílẹ̀ láti 1960 tẹ́tí gba òmìnira àkọ́kọ́ tèmi máa rí ọmọ nàìjíríà ọmọ yorùbá tó jẹ pẹ́sidẹ̀ntì rẹ o bẹ́ẹ̀ ni èmi ò ní pé bàbá ṣónẹ́kàn ní pẹ́sidẹ̀ntì torí ẹ̀ lọ ṣe ń pè ní fìdí ẹ̀ kò lágbára kankan kò sí kankan tó lè dá ṣe òun gan-an bíi civil ni tó wọn tó wá hàn tó jà wá gbè bàbá rẹ̀ tó tó jà wá gbè àṣà sínú ẹgbẹ́ kan náà pẹ̀lú aṣáájú Bọ́lá Tinubu wọn tẹ bá rẹ̀ tó tó jà wá gbè àwọn nìyẹn o ìyá ọjọ́ iwájú kí ó lè bá wa kọ́ àtòrí ilé ẹ̀kọ́ bí léèrè nígbà tá à ń ṣe ìpolongo ìbò pé àwọn ètò wo ni ẹ ní lọ́wọ́ tẹ fẹ́ tẹ fẹ́ gbé kalẹ̀ tẹ bá di ààrẹ ah ó ní mi ò lè sọ o ní ti bá lọ sọ kán lọ pa mí ìjírè. kùdìẹ̀kùdìẹ̀ tí bàbá Awólọ́wọ̀ ṣe kùdìẹ̀kùdìẹ̀ tí chief MKO Abiola ṣe òun ò fẹ́ ṣe ìtumọ̀ ẹ̀ kí ni kùdìẹ̀kùdìẹ̀ ọ̀hún wọ́n lọ lérí wọ́n lọ léka pé táwọn bá gbé dórí àga àwọn á ṣe bá àwọn á ṣàwò àwọn á ṣe kòkò bàbá àṣàsùn àwọn tí n tẹ́fẹ́ ṣe bá máa ní lára wọn ò débẹ̀ ìwọ̀n tán fi lè débẹ̀ nìyẹn nísìnyí ó ṣe ẹnu ẹ̀ mẹ́rẹ́. inú lóko ẹyẹ ń gbé ó pẹnu ẹ̀ dání ó jẹ́ kí agbára ń tẹ̀ wọ́n lọ́wọ́ ó wá bẹ̀rẹ̀ iṣẹ́ òun ẹ̀ rí i pé láàrin ọ̀sẹ̀ kan tó débẹ̀ gbogbo ọ̀nà jalè jìbìtì tó jẹ́ pé àwọn ara bí ń ṣe ó kọ́kọ́ mú ó máa nira kò sí ohun tó dáa tí ò ní nira kò sí ohun tó dáa tí ò ní nira látijọ́ tí wọ́n ti dá ilẹ̀ Yorùbá lẹ̀ látijọ́ ti dá Nàìjíríà sílẹ̀ ọmọ South kankan ọmọ ilẹ̀ Yorùbá kankan kò jẹ́ director general immigration controller general immigration kò pé kò péjọ mẹ́ta tó débẹ̀ ló ti yí padà ẹ wo bí wọ́n ṣe mú àwọn oníbodè wọ́n ṣe fi sápò látọdún yìí ẹni pé kò péjọ mẹ́ta òun náà wá ń ṣe ìgbésẹ̀ ní tẹ́ ṣe fún ọ lọ́kọ́ ṣe fún yín nísìnyí padà Yorùbá ló wá kó sí gbogbo yìí ẹni pé kátó kátó kátó àti ẹtí ìmúdìjókòó wọn ti yọ ilé ìfowópamọ́ àgbà tó ti kọ ọmọ ilẹ̀ káàró òjìlè sí. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ má retí tọrọ ẹ má retí kọ́bọ̀ ẹ rántí tàwọn ọmọ yín lọ́la o ẹ rántí ti àwọn ọmọ yín lọ́la tí ẹ bá rẹ́ni tó ń ṣerú eléyìí ẹ gbárùkù tì í nítorí gbogbo ohun tó ń ṣe fún ọ̀la àwọn ọmọ yín ni o kò ń ṣe tẹ̀yìn kò ń ṣe tèmi gbogbo wa ti dàlejò nílẹ̀ bàbá wa ọ̀ lómi lókè ọya àwọn náà olórí Nigeria Port Authority wọn kì í tanná àtùpà náà ń tàn wọn tanná mọ̀nàmọ́ná àwọn náà jẹ gbogbo owó ẹ̀ náà fún olórí sí gbogbo ẹ̀ ni ó ti ní àyípadà tó tẹ̀ ti ní àtúnṣe tá a bá wá rí báyìí ẹ má jẹ́ kí oníkálukú wa ló ní ipò àti o máa kó nínú ìlọsíwájú ilẹ̀ yorùbá yìí. ṣé ìdìbò àti ṣe fún àwọn náà kò di àwa ti sà. màá bẹ̀rẹ̀ béèrè mi láti ibi tí ọ̀rọ̀ tẹ́sán náà ni bàtẹ́ ń dárúkọ àwọn tó ṣe ààrẹ ẹni pé bàbá wa Aṣíwájú Bọ́lá Tinubu ti jẹ ààrẹ. àkọ́kọ́ tó ní constituency. ọba tó yẹ sọ́kọ́sà. sọ́jà ni wọ́n. sọ́jà ni wọ́n iṣẹ́ sọ́jà náà wá ṣe kò ń ṣe wọn ní constituency ẹni tó ní structure tó ní constituency tó ti ń ja àjàgbara fúnlẹ̀ Yorùbá àkọ́kọ́ rẹ̀ ìjọba mọ̀ pé ẹ fẹ́ resort tó tó yọrantí àkọ́kọ́ rẹ̀. bàbá àkú àkú àpérò àkú kílẹ̀ yorùbá lè bá a da lórí ìbéèrè tí orítẹ́lẹ̀ béèrè náà ni èmi tún fẹ́ pẹ́ra mọ́ díẹ̀ nígbà tí a bá sọ pé Ọbásanjọ́ ò ní pé sójà ni Ọbásanjọ́ ní ọdún 1999 tí wọ́n padà wá wọ́n wá gẹ́gẹ́ bí ìjọba alágbádá ilẹ̀ yorùbá sì ni àwọn haúsá sọ pé àwọn fi àwọn fi tù lójú àwọn fi rọ̀ wá nú látàrí olóògbé MKO Abíọ́lá tó kú sí àhámọ́ ìjọba ìyẹn ń kọ́sà àwọn òye jẹ́ kẹ́míkẹ́ Abíọ́lá jẹ́ tó wá lọ méèyàn wá nínú túbú ẹni tó lọ mú wá nínú túbú wọ́n ti ládéhùn pẹ̀lú ẹ̀ gbogbo ohun tí àwọn ará òkè ọya bá fẹ́ ni ó mọ̀ ṣe kì í ṣe nǹkan táwa bá fẹ́ ìtorí ẹ̀ ni ẹ ṣe rí tí bàbá wa Ọbásanjọ́ ṣe ń sọ níjọ́ yẹn lọ́hùn pé ó yọ ipò sí gbogbo all the state àwa ló tún fìyà jẹ nú ẹ̀ àwa ló tún jìyà nú ẹ̀ gbogbo òpò àwa ará òkè ọ̀yà náà kò àwa là tún jìyà nú ẹ̀ wọn ò ní agbára wọn kàn jẹ ààrẹ ni wọn ò ní agbára. torí àwọn ará òkè ọya àwọn ni wọ́n gbé síbẹ̀. bàbá fún àkọsílẹ̀ a fẹ́ kí ẹ dárúkọ kẹ ṣàlàyé ẹgbẹ́ òṣèlú ẹ̀ tẹ wá ń sìn. òṣèlú ilẹ̀ tá a bá ń sọ fún yín pé ẹ̀gún gún yín lẹ́sẹ̀ ẹ lọ kẹ yọ ẹ má ta yín. tẹ bá ta yín á toró sí yín lára àdẹ̀sí yìí lè ṣe èwo ń tẹgbẹ́ òṣèlú ní à ń sọ̀rọ̀ ìlọsíwájú ìlú kí lè fẹ́ fẹ́ gbé òṣèlú ṣe èmi ò jí sọ̀rọ̀ òṣèlú kọ̀kọ̀ èmi ò jí sọ̀rọ̀ ẹgbẹ́ kọ̀kọ̀ platform lásán ni láti fi débi kíbi tẹ bá fẹ́ dé agenda wà fún oníkálùkù kò jù bẹ́ẹ̀ lọ agenda yẹn ló ṣe pàtàkì. ṣàlè sọ pé ẹ̀sìn lẹ́gbẹ́ òṣèlú kankan báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí. ó ṣe jẹ́gbẹ́ òṣèlú ni ó ká yín lára. ẹ̀sìn orí ọ̀rọ̀ òṣèlú là ń sọ ni. Eh, eh, ọ̀rọ̀ àti lọ síwájú ilẹ̀ yorùbá lèmi ń bá yín sọ èmi ò bá yín sọ̀rọ̀ òṣì. Eh, ipò tí Afẹ́nifẹ́re wà ní ilẹ̀ yorùbá ǹjẹ́ ó jẹ́ ipò tó mú ó jẹ́ pé wọ́n fún wọ́n pé ọ̀gbẹ́ni tó sí ọ̀gbẹ́ni àdìbà a dẹ̀ ń fẹ́ kí ẹnu wa kò nílẹ̀ yorùbá àwọn àgbààgbà ni wọ́n dẹ̀ wà nínú Afẹ́nifẹ́re kí nìkan tí a lè ṣe kí wọ́n a lè ṣe láti rí i pé ẹnu wọn kò láti rí pé ìjà àárín wọn kò dàrú mọ́. Well, um, <laughs> àwọn àgbábọ̀ wọn ní àgbà kí ó wà lọ́jà orí ọmọ tuntun wọ́ orí ọmọ tuntun kọ́ wá ló wá fẹ́ wọ́ yìí orí àwọn àgbà gan-an ló wá ń wọ́. a máa a máa a múra láti bára wa sòótọ́ ọ̀rọ̀. múra láti bára wa sọ òótọ́ ọ̀rọ̀ ọmọ ẹni kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfíńdẹ̀kẹ̀ sí tọ́mọ ẹlòmí ìnáwó òun ló mú bàbá fàtòló ti ṣe tó ń ṣe. Hmm. bàbá adébànjọ òun sọ pé òun bá bọ́ láti ní ìgbójà ó ní àfi tó fẹ́ ṣe restructuring restructuring náà kọ́ ni. No, wọ́n ti tò lẹ́yìn gbogbo alájíjọ wa national conference ti two thousand and fourteen tèmi náà wà ń bẹ̀ gbogbo nǹkan tá a tò yìí pé tẹ bá ṣe ìlú yà á di rẹpẹtẹ òun náà bẹ̀rẹ̀ sí í ṣe. àdúrà ní kẹ́ máa fi ran ààrẹ yìí tuntun yìí lọ́wọ́ nítorí táwọn ará òkè ọya ò bá pa á. máa dèrò ẹ̀yìn pátápátá ni torí bó ṣe ń ba lọ yìí hmm. ọ̀rọ̀ restructuring òun ló tún ti gbé síwájú wọn yìí ó yẹ ẹ ti rí gbọ́ ó ń jáde gẹ́gẹ́ bí àhesọ ọ̀rọ̀ and eh, gbogbo ọ̀rọ̀ tẹ bá pè láhesọ ẹ̀rọ tán finishing mú nínú ẹ̀ wípé gbogbo ìpínlẹ̀ tó wà ní zone mẹ́fàfà political zone ìkọ̀ọ̀kan kó ní state méje méje méje méje kápárò kan má lè ga jù kan lọ. wọ́n tún ti là á sílẹ̀ yìí pé tá bá fún yín state méje méje méje méje state kọ̀ọ̀kan láti múra láti máa generate minimum of three billion dollars rárá náà ilẹ̀ tí ò ti lè generate three billion dollars tó generate one billion dollars wọ́n declare state of emergency ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ múra láti gòkè ìpínpín oníkàlùkù lọ develop àwọn àlùmọ́nì lọ́lọ́ fi kẹ́ wọn ní state wọn kọ́ má jókòó ti owó bàbá wọ́n tún sọ débi wípé ìpínlẹ̀ tí ò bá ti pójú wọn wọn tó bá declare state of emergency ìjọba àpapọ̀ ló máa máa bára bójútó wọn á wọ́n á sún wọn láti ràn lọ́wọ́ láti lọ bójútó kó tó lè gbé fún wọn padà. so ìyẹn ti show wípé ó ti fi hàn wípé àfẹ́ àfẹ́ dúdú lọ síwájú ara àwọn nǹkan tí àwọn gbogbo ààrẹ ECOWAS tí wọ́n rí nìyẹn ẹ mọ̀ pé ààrẹ wa ò mọ̀ kán fẹ́ fìrù ṣe olórí ECOWAS nígbà tí wọ́n lọ sí mítìn ó débẹ̀ wọ́n kọ̀ ó kọ̀ bá bíi surprise ni bí ìyàlẹ́nu ni ẹni tó ṣẹ̀ṣẹ̀ di ààrẹ tí ò tí ì póṣù mẹ́ta tó lọ fún mítìnì àkọ́kọ́ wọ́n dẹ̀ fi ṣe olórí gbogbo rẹ̀ torí tí ò bá nídìí torí kan kì í jẹ́ kúmọ́lú kan tó sọ ní kúmọ́lú wọ́n ti mọ ohun tán rí ń tọ́rí tó ń jọ àwọn lójú tẹ̀yìn ọmọ Yorùbá tẹ́bálẹ̀ rí wàhálà tí yìí nìyẹn kò mímọ́. ẹ ṣe sà. ẹ ṣe sà mo fẹ́ ká padà sẹ́yìn díẹ̀ nípa ti ọ̀rọ̀ ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gbé látìgbà tó ti di ààrẹ àwọn àgbà Yorùbá kan ti ń kìlọ̀ fún ààrẹ pé kí wọ́n kíyèsára kí wọ́n má gbé irú ìgbésẹ̀ tí ẹni tó gbéjọba fún wọn gbé tó jẹ́ pé àwọn ọmọ ìyá ẹnìkan ló kó mọ́ra pé ká síwájú kíyèsára kó má jẹ́ pé àwọn ọmọ ìyá ti ẹnìkan náà ló máa lóòótọ́ àwa Yorùbá ti ń pòǹgbẹ ọjọ́ ti pẹ́ ṣùgbọ́n má jẹ́ kó jẹ́ pé àwọn ọmọ ìyá ẹnìkan ló máa kó mọ́ra wọ́n wá ní kó ṣe ohun tó ń tà ń pè ní government of national unity kí ni ẹ̀yin rí sọ sí eléyìí sà. ìgbésẹ̀ tó dáa ni ìgbésẹ̀ tó dáa ni tí wọ́n bá ṣe ìjọba ìjọba gbogbogbò gbogbo tó bá ṣe ìjọba gbogbogbò ìgbésẹ̀ tó dáa ni àjíyọ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fún wèrè lọ́kọ́ abẹ́ẹ̀ ni ó wà oko sí o ẹ bá ẹ bá dá lẹ́bi ẹ dá lẹ́bi níwọ̀n ẹ tẹ̀ lẹ́nu ẹbí. E ẹ̀tí ẹ̀ lẹ́nu ẹ̀bí ìmọ̀ràn ló lásán ní kẹma ní kẹma kẹma ìmọ̀ràn lásán lẹ́lì má gbà ìmọ̀ràn lásán òun lẹ́lì má gbà. ẹ ṣe sà ẹ pẹ́ fún wa sà yorùbá nation yorùbá nation ẹ jọ sá ojú wo lẹ́yìn fi wò àti pé bóyá ẹ ní àwọn àwọn advice tẹ́lẹ̀ fún àwọn ọmọ yorùbá nítorí pé bá a ṣe ń sọ inú àárẹ̀ àwọn ọmọ yorùbá tó sì ń support pé kí yorùbá nation yẹn pé kó take place pé ká dá dúró ǹjẹ́ ní ìmọ̀ràn tẹ fẹ́ fún àwọn yorùbá. ẹ rí gbogbo ọ̀tá bá ń ṣe ẹjẹ́ a máa fi làákàyè ṣe a kó ọ̀gọ̀ọ̀rọ̀ àlùmọ́nì ìlú àwọn kan kó dání wọ́n kó gbogbo nǹkan ogun wọ́n kó sábẹ́ àwa pariwo yorùbá nation kì í ṣe pé yorùbá nation ló dáa kì í ṣe pá àfaramọ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká fi làákàyè ṣe é ẹ̀ tí ìmọ̀ bí tá à ń lọ ní ìta àbẹ̀rẹ̀ yìí ẹ̀ tí ìmọ̀ bí tá à ń lọ ẹ jẹ́ ká fi làákàyè ṣe é ariwo ariwo gbè gbígbé kì í jẹ́ kéèyàn débi kankan ariwo kọ́ ló máa gbé yín dé ògbàlejò agitation ló lè gbé yín débi kíbi á kẹ́ pàdánù ẹ̀mí ọpọlọ ọpọlọ ló máa gbé yín dé Yorùbá nation kì í ṣariwo tó bá lóògùn kò jẹ́ ká fi wòrán di ara wa náà ariwo kọ́ ló máa gbé yín débẹ̀ torí ìdí èyí ẹ̀sìn mi ariwo ẹ̀sìn mi agbájá ẹ kí ó máa lọ létò létò mi ò sọ fún yín pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ o ẹ má ṣì mí gbọ́ o. ààrẹ wa tuntun tí a ṣẹ̀ṣẹ̀ fi ìbò gbé wọlé a rí i pé àwọn kan tó ń takò wọ́n tẹ́lẹ̀ bíi olóyè ayọ̀délé fáyọ̀ṣe àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ti fẹ́ máa fi ọgbọ́n tún máa fẹ́ fi fa ojú wọn mọ́ra gẹ́gẹ́ bí ọmọ yorùbá gbogbo alápapọ̀ kẹ̀dẹ̀rẹ́ la jí ọmọ yorùbá gẹ́gẹ́ bí ọmọ yorùbá lápapọ̀ sà ǹjẹ́ ní ìmọ̀ràn tẹ́ fẹ́ gba ààrẹ wa tuntun lórí ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá tó ti dìtẹ̀ wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n torí pọ́n ti wá wọlé wọ́n wá fẹ́ fa ojú wọn mọ́ra ǹjẹ́ ní nǹkan tẹ́ fẹ́ sọ sáàrin ẹ̀ sà. tí wọn kì í ṣọmọ Yorùbá yìí àwọn tẹ́ ẹ̀ ń sọ yìí ṣé wọn kì í ṣọmọ Yorùbá yìí tẹ́ bá rí èèyàn tó ń ṣe dáadáa tó wá láti inú ilé yín ẹ tí ò bá súnmọ́ kó gba kó dúró tì í ó máa jìyà ẹ̀ lọ́la nìyí ẹni tó bá ti gbọ́ bó ṣe sọ wípé wọ́n ṣe bí ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ó ti ṣó yìí pé eh, inú yóò dùn sí bọ́n ṣe ń ṣe bọ́n ṣe ń mú bọ́n ṣe ń súnmọ́ gbogbo yín pátálẹ̀ láti súnmọ́ ó ní mo ṣe sọ fẹ́yìn níwèé ìròyìn ẹ̀yin journalist pé a ẹ má yẹ kẹ́yìn ọ̀kan wá ló ba iṣẹ́ yẹn jẹ́ nítorí ìkọ́tẹ́mì ń rí ó ju nǹkan tẹ̀yìn mọ̀. ẹ ṣe sà nípa olóyè Sunday Ìgbòho gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tàtà tí wọ́n ti kúrò lórílẹ̀‐èdè fún ọ̀pọ̀ oṣù sẹ́yìn ǹjẹ́ ní àmọ̀ràn tẹ́ fẹ́ gba ààrẹ wa tuntun lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho. olóyè olóyè Sunday Igboho ṣó wàá tì mọ́lé ni. wọn ò jẹ́ kó ráyè wọ. kò sẹ́ni tó kú dání kó má wọlé irọ́ ni pé wọn ò kó ráyè sẹ́ni tó mú dání kó má wọlé tíjọba àná bá ṣe dáadáa wọn ni máa ṣe èdè gbogbo nǹkan tó wà nílẹ̀ ẹ̀yẹn yan àwọn àgbààgbà bíi méjì mẹ́ta ọ̀nà bá ààrẹ kò ní wọlé kí ọ̀kan sọ pé kílódé tó wọlé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ṣe dé ó ń bọ̀ àgbéṣẹ́ ẹ̀. Hmm. Ah, bàbá lo àgídìgbò tẹ̀ ń lu ìwà pọ̀ <laughs> a sì fẹ́ kẹ́ ẹ tún ṣe désàlẹ̀ kòkó fún wa ṣe rí kí n tó lọ sí abẹ yẹn nínú gbogbo ọ̀dẹ́ ìsọ̀ látàárọ̀ kákú gbà yìí pé àsìkò Yorùbá la wà yìí kò sì sí nǹkan tó burú pé kí Yorùbá kó àwọn Yorùbá tiẹ̀ mọ́ra ju àwọn ìran yòókù lọ ṣé ká tún wá gbà yìí pé tí ìran mìíràn bá débẹ̀ kò sí ohun tó burú kóun náà káwọn èèyàn tiẹ̀ mọ́ra ju àwọn ọ̀ràn yòókù lọ. má ṣe mọ̀ ọ́ ṣe tiẹ̀ bí kò ṣe tiẹ̀ mi ò mọ̀ kọ́kọ́ pàtì náà mí ilẹ̀ Yorùbá lè mí sọ̀rọ̀. bàbá bóyá kí n pẹ̀ mọ́ ìbéèrè tẹ̀ni béèrè ṣáájú tó béèrè gbẹ̀yìn ní nǹkan bíi àná síjẹta ni lọ́ọ̀yà amòfin àgbà Fẹ́mi Fálànà pé àkíyèsí aṣọ́jú Bọ́lá Ahmed Tinubu sí àwọn tó lọ ń ba l'Àbújá pé púpọ̀ náà àwọn tó ń wá yìí náà ní ẹbọ lẹ́rù ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o èyí sà kí sí i kó lè da ni tí yẹn pípa lànà sọ yẹn kó lè da kí ọkàn máa da kàńdá sínú rẹ sí wa nǹkan tí pálànà sọ yẹn tí ẹ bá gbé lágbọ̀ọ́yé. ẹ̀kí bá kí n tó wá kún kí n tó tẹ̀síwájú sà pẹ̀lú bí ó ṣe ń lọ yìí sà a lè pé ẹni tẹ tẹ́lẹ̀ fún wa ẹni pé aṣáájú Tinubu ń ṣe dáadáa lọ́dọ̀ tí ń báyìí sà tẹ bá rí tó kù ẹ̀yìn àti ẹnìkan nínú yàrá kí náà nǹkan mẹ́ta tẹ máa sọ fún ọ̀tẹ̀ fẹ́ béèrè fún ìran Yorùbá àti Nàìjíríà lápapọ̀ bí tẹ bá rí níwò mi ń wò ọ́. aṣáájú Bọ́lá Tinubu bá sọ nǹkan tó fẹ́ ṣe kó tó kó tó di pẹ́ ìdìbò fún kó tó di ààrẹ kò ní dì so kí ni màmá sọ nǹkan tí bá fẹ́ bá sọ nígboro fún. ṣẹ́gbẹ́ yín ò ní nǹkan kankan tó bá tún lè ṣe báyìí tó bá tún. àní tí n bá ní kí ni fẹ́ máa sọ sínú ìwé sínú afẹ́fẹ́ fún <laughs> tóun bá sọ tiẹ̀ sáfẹ́fẹ́ kò ní í débẹ̀ ẹnu ah. mọ̀ sí kùn. ẹ bó ṣe wá ń lọ yìí sà tá a bá fi rí bí ọgọ́rùn-ún ọjọ́ àkọ́kọ́ ẹ̀yin ti wo ṣàkun olóṣèlú ní ìmọ̀ wà ìrírí wà òye wà tá a bá sì wò ó àwọn tálíkà kéde sí àwọn tálíkà nìkan ọ̀pọ̀lọpọ̀ ariwo wà ń lo ariwo wà gan èèyàn gan àìmọ̀ èlò tí ò lè jáde gan mọ́ látara pé ẹ̀pọ̀ gbogbo ẹ̀ sà lóṣù mẹ́ta sí pẹ̀lú bó ṣe ń lọ yìí bó la ti bára wa ní nàìjíríà. bó la wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìjọba jẹ́ tuntun epo e-, epo wọn tó báyìí tẹ́lẹ̀. kó dáa sí ni ariwo tá à ń pa nígbà dẹ̀ pélé wa ẹ̀yin orí pé tráfíkì dínkù lójú òtítì <laughs> lárìnká àrìnká ń jábàtà ó dínkù. àwọn tó ń tọ́jú bọ́lé làwọn tọ́jú bọ́lé nílé wọn. wọlé ó dínkù. <laughs> ẹ sàn mo fẹ́ padà a fẹ́ ká kú nídìí òṣèlú díẹ̀. Alore TV Alore TV ni lóko ni ẹ máa wò ó ètò tó ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó.